kí ọlọ́run bá sánú àtàlà kí ó gba ọpẹ́ wa kí àti ìjẹ kí àtọrọ fún ànábì ọlọ́run bá mú bá kó bá ń bá gbogbo àwọn sọ̀hábà rẹ̀ náà lápapọ̀ àti gbogbo ẹni tó bá ń tẹ̀lé ìlànà wọn. ohun tí àágbéyẹ̀wò léni ó ní ṣe pẹ̀lú àdìfọ́kàn wa ìpìlẹ̀ ẹ̀sìn wa ní ètò yẹ pé ìsìláàmù táwọn ń ṣe olóyè kí ìsìláàmù alálàáfíà nǹkan tó yẹ pé abẹ́ gbéyẹ̀wò yìí tí ò bá sí inú ìsìláàmù yẹn àkèyí ṣe mùsùlùmí tó bá wà nínú ìsìláàmù yẹn téèyàn bá gbọ́ yé dáadáa ìsìláàmù ẹni yẹn ìsìláàmù rẹ̀ ó mọ sàárẹ̀ bí ò bá kèé ṣe kèfèrè kí ni nǹkan náà òun náà ni gbólóhùn la ilaha illallah la ilaha illallah kì í fáà lè mọ́ gbọ́ lójoojúmọ́ táwa náà lè mọ́ sọ gbólóhùn tó gbajúmọ̀ láàrin gbogbo àwa mùsùlùmí ni ó rẹ̀ ẹni tí èsì mùsùlùmí ó mọ̀ pé àmọ́ sọ la ilaha ìgbọ́n bó ti wá gbajúmọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n lè má mà túmẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yẹn wọ́n á mọ kọ̀ǹdíṣẹ̀ tó dé kódà ara yẹn tó máa fi kọrin ara tó máa fà á tó máa ní àwọn àǹfà láìláì láwọ ló ní iye ẹgbẹ̀rún kan ló ń ti fà ní ijọ́ kan ṣùgbọ́n téèyàn bá ń sọ téèyàn wí lẹ́nu tí ó mọ̀ túmẹ̀ láìláìlá bó ṣe tóbi tó ló yẹ kó nípìnlẹ̀ ẹ̀sìn yẹn kò ní ṣàǹfààní fún yẹn. téèyàn bá ń sọ lẹ́nu tó yẹ pé ọ̀rọ̀ ẹnu ẹ̀ ìṣesí ẹ̀ ó yàtọ̀ sí kò ní ṣàǹfààní fún. ilé ìfihàn wa pé ní gbólóhùn yìí a gbọ́dọ̀ nímọ̀ ń pa rẹ̀ nípa pàtàkì bó ló ṣe pàtàkì tó. tọ́ba pàtàkì rẹ̀ bákan náà kí á ní ìtumọ̀ rẹ̀ tábàmọ̀ ìtumọ̀ rẹ̀ kí wá ní májẹ̀mú rẹ̀ kí ló rí kwaya ní ọwọ́ kálukú wa gbólóhùn la ilaha illallah gbólóhùn tó tóbi ni kọ́ra gbólóhùn téèyàn fi ń wọlé ní ìsìláàmù ni ìjẹ́rìí tó tóbi tá a máa ń jẹ́rìí òun náà lélẹ́yìí ìjẹ́rìí náà lèyàn fi ń jẹ́ mùsùlùmí ẹnìkọ́tẹ́nìkẹ́yẹ bá ṣe mùsùlùmí tó bá lóun fẹ́ wọnú ìsìláàmù ìtàkọ̀ ọmọ retí lọ́rọ̀ ẹni kó pé kẹ́límọ̀ kẹ́límọ̀ wo ni ó pè láìláìlá ni ó jẹ́rìí tó rẹ̀ pé ní ẹni tí èwo ti mùsùlùmí ẹntránsì tí ó gbà wọnú ìsìláàmù láìláìlá ni tí ẹ bá fẹ́ dágbére fún ìsìláàmù kó ń ìsìláàmù lẹ̀ o láìláìlá náà ni ó ti gbé ni ó takò ìyẹn ló fi ṣe pàtàkì ká mọ gbólóhùn sọ̀kọ́lọ́ ń pa ànábì gan láti pé fàálàm annahu la ilaha illallah pé lọ́mọ nípa la ilaha illallah yìí gbólóhùn tó tóbi ni òun náà nìpínlẹ̀ ẹ̀sìn wa ó nìpínlẹ̀ àdìsọ́kàn wa ẹ rí i pé islam ló po márùn-ún òpó àkọ́kọ́ tó yẹ pé tí ò bá sí gbogbo òkú yòókù lè dúró òun náà ni ṣahadatu an la ilaha illallah kájẹ́rìí pé kò sí ọba kan tá a máa jọ́sìn fún lódodo àyàfọ́lọ́ kò sóhun jọ́sìn fún mi lódodo tí a máa sìn ní sísìn ìdododo àyàfọ́lọ́ òun náà nìjẹ́rìí àkọ́kọ́ nínú òpó ìsìláàmù máa ra àrùn pákẹ́rẹ́ gbólóhùn yìí ẹnikẹ́ni tó fi kú àbílẹ̀ yẹ pé gbólóhùn tó sọ gbẹ̀yìn inú lẹ́ni tó nígbàgbọ́ sí ànábì garanti rẹ̀ pé yóò wọ yóò wà lùjẹ́nà torí gbólóhùn tó tóbi ni ẹni tó bá sọ gbólóhùn la ilaha illallah tó ní mọ̀ parí ànábì àwọn sọ́lá ó ní yóò wọ àlùjẹ́nà láfihàn pé gbólóhùn yìí gbólóhùn tó tóbi ni wọ́n bá ti wá ń sọ́hun ẹ̀ka wa mọ̀ túmọ̀ ẹ̀ ó yẹ ká sì mọ kọ̀ǹdíṣìn ẹ̀ kó yẹ pé sọ pé à ń sọ kó yẹ pé lórí ẹnu nìkan náà ni ó wà mọ tó tẹ́ ń bá sọ lórí ẹnu tí ò ṣiṣẹ́ tọ̀ tẹ́ ń bá sọ lórí ẹnu tí ṣe sí ẹ̀ takò gbígbólóhùn ìṣe tóbi tó kò ní sàǹfààní fún un tágbójú èyí pé láìláìlàlá kò dáyàtọ̀ mọ̀ láàrin Islam àti ìlànà kọrin yó kò dáyàtọ̀ láàrin Islam àtìlànà ẹlẹ́bọ̀ ó ní ìkẹ̀kẹ́ náà ni kí wọ́n sì ń pẹ́ láìlẹ́lá táwọn òpè tó sí kẹ̀kẹ́ náà lẹ́jọ́ ń ṣe kíní ẹjọ́ ń ṣe kódà tó bá gbé lánà wọn déwájú ẹ tó ń gbà irú ẹni ẹ̀ ó kàn sọ láìlẹ́lá lásán gbígbólò yìí ti tóbi tó kò ní ṣàǹfààní ó wà ná àwọn ènìyàn man yaqulu amanna billahi wal yawmil akhir sọ́mọ láwọn ẹgbọ́n náà bá gbọ́ máa gbọ́dọ̀ gbẹ́ gbẹ̀yìn gbọ́ ọlọ́ọ̀ni wà máa ń bí mùmínì tí wọ́n yìí sì ṣe mùmínì. ṣé pé yukhadi'una Allaha wal ladhina amanu ṣé pé ní àwọn tó ń lọ ń ṣe nǹkan míì lẹ́yìn wọ́n ń tan ọlọ́run ni bákan náà wọ́n ń tan àwa mùsùlùmí yòókù torí pé ńgbà tó yẹ pé láéláé láà tó tó ń wá ń lọ ń ṣe nǹkan mi lẹ́yìn àbí kò mọ̀túnmọ́ láìláìláìláì tọ́jújọ́ ń ṣe ìṣẹ̀ṣe tọ́jújọ́ ń ṣe ìlànà àwọn alátẹ̀wọ́ tí wọ́n tó jọ ń ṣe irú ẹni bẹ́ẹ̀ tó wá pé láìláìláìláìláìláì yẹn kò lè ṣe àǹfààní fún ìyẹn náà ló fàdé pé a gbọ́dọ̀ mọ ìtumọ̀ gbólóhùn yìí gbólóhùn tó lọ́lá ni ṣùgbọ́n ká tó lè jẹ ọlá rẹ̀ ká tó lè ráǹfààní ẹ̀ àfi ká ṣiṣẹ́ tọ etí gbólóyìn tí ó mú dání. tí ẹ bá wà lórí la ilaha illallah ọlọ́run asùpánù àtàlẹ́ òní jẹ́ yín àlọ́jọ́ gbé dàlùkì àwọn tí ò bá ti takò tó bá wá takò tó ṣe tó lè mú wọn nítorí la ilaha illallah tó nígbàgbọ́ sí yẹn ọlọ́run yọ jáde. anábìwá Muhammad sallallahu alayhi wa sallam gbogbo alámọ̀ ń pa ọ̀nkù rẹ̀ Abu Talib tó jẹ́ bàbá Ali òun ló tọ́ ànẹ́bí ṣùgbọ́n kò gba ìsìn lọ́wọ́ ànẹ́bí báà kèbèrí ṣe ń fi nira kan ànẹ́bí tó àbútọ́ alíbùtì tó ń dìfẹ́ndì ẹ̀ tó yẹ para kèbèrí ló wà nígbà tó wá fẹ́ kú ànẹ́bí wá dúró ti lọ́rùn ànẹ́bí ni yàám ìrẹ́ ọ̀nkù mi tí ànẹ́bí ti ń pèsè pèsè látijọ́ iná tí ò gbọ́ gbàtọ́ wá fẹ́ kú ànẹ́bí tó wá tó ń pèsè yàám ìrẹ ọ́nkù mi kú la ilaha illallah sọ la ilaha illallah kẹ́límẹ̀ta lólùkẹ́ yìí tó bá ti sọ òhájò lákàbíhá indallah òun sì fi ṣẹ̀rí wọn lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run ó wí la ilaha illallah tọ́nà sì foríjì ẹ̀ tọ̀dúrà báyìí bó ṣe wà ní ipò kó fẹ́ fún àníbìká ikú wí tó sì gbàgbọ́ gbogbo kègbèrí tí í ṣe bọ̀ láti jọ́ yíhun ọlọ́run fi orí rẹ̀ jí látara ọlá tí ń bẹ fún la ilaha illallah ó jẹ́ pé ní téèyàn bá wí tó sì dúró tí ọlọ́run forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì gbólóhùn la ilaha illallah yìí ọlọ́run bá sánà àtàlá oríṣiríṣi orúkọ ní ó ní lọ́lọ́run pé nínú al-Qur'an al-Karim oríṣiríṣi orúkọ tara tó lọ́n pè ní al-urwatul wusqa ọlọ́nìfàmọ́ yẹ́kìlú bi tọ̀hútì wa yu'minu billah ẹni tó bá ṣe kèfèrí sí táwọn èèyàn ń jọ́sìn fún láwọn nǹkan oríṣiríṣi kí ò bá wọn jọ́sìn fún wọn tó wá gbọ́ lọ́wọ́ nìkan gbọ́ fàkọ́dé sàmùsákà bẹ̀lẹ̀ urwatul wusqa láǹfì sọ́ọ̀mà láha irú ẹni bẹ́ẹ̀ ló gbá okùn tó yimú tí ò ní já ẹni kí ni urwatul wusqa tó gbá mú òun náà ni la ilaha illallah bákan náà ọlọ́run pè ní kẹ́nìmọ́tò tẹ́kọ̀wá láàyè wípé gbólóhùn tí tí ó dáa jùlọ gbólóhùn tó gbólóhùn ìpáyọ̀ ọlọ́run ni ọlọ́run pè bóyá ní kí alikẹ́nìmọ́tò tọ́yìbà alikẹ́nìmọ́tò tọ́yìbà gbólóhùn tó dáa ni. ẹni tí bá wa máa ń wí oríṣiríṣi ẹ̀sán lọ́lọ́run lahul mulku wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir alẹ́mi ló bá ti ọ́ndúrẹ́dì ẹ̀ léèdè ọlọ́mọba sọ́nà wa ta'ala yóò túlẹ̀ nígbà pé ń fi ìyá náà tí ẹ máa mẹ́ ṣe la ilaha illa ọ́ndúrẹ́dì ẹ̀ léèdè la ilaha illa mulku wa lahul hamdu wa ala kulli shay'in qadir ó wà ní hadith ní pé èèyàn ti rí wọ́n ti ráyè sí oṣù mẹ́wàá la ilaha illa Allah àwọn onímọ̀lùkù wàlá alhamdu wàlá kulli shay qadir ẹni tó bá ṣe ní àárọ̀ gbóná yìí ti tóbi tó nu lọ́gọ́rùn-ún ẹ̀ ó wà nínú odi ìṣọ́ ọlọ́run ṣe èdè ìrọ̀lẹ́ tó bá tún ṣe ti ìrọ̀lẹ́ ọlọ́run tó fi ṣọ́ dàárọ̀ yóò tó wá dàbí ẹni tí wọ́n tú kúrò nínú òkun ẹrú ẹni tó tú kúrò nínú ìgbèkùn náà yẹn ló fi wá nú àwọn àfikàrù tí ẹ̀yẹ ká máa ṣe gbólóhùn láìláìlá gbólóhùn tí ó tóbi ní àwọn ẹ̀mọ́ yẹ àwọn àhàdíìsì tó wá lórí ọlá tí ń bẹ fún hmm. láìláìláì bákan náà ní ọ̀nà oúnjẹ sábà bí tọ́lọ́ fi gbàṣẹ wa ìyẹn ló fàdé pé táwẹ̀ bá dé ní tábàlì kọrin yóò tó gbàwẹ̀ ọlọ́run ní gbàṣẹ tiẹ̀ nítorí kí lẹ́mọ̀ tí òfin gbà ẹ́ torí kò fi gbàgbọ́ láìláìláìlá ìyẹn ni mùsùlùmí náà láti máa ń kìlọ̀ fún mùsùlùmí mùsùlùmí tó bá lọ tójú bẹ́ẹ̀ bọ́ tó bá lọ bá láìláìláìlá rẹ̀ jẹ́ ìtọ́lọ̀ fi ń gbàṣẹ lọ́wọ́ yẹn gẹ́gẹ́ nu tí bá kírun dọ̀la dọ̀tún so ní agbọ́dọ̀ ọmọ tó lè ba láìláìlá jẹ́ tí ìjọba ti ba láìláìlá jẹ́ báyìí òun tó nìkan ní wàá bàjẹ́ kí ló bàjẹ́ tẹ̀lé gbogbo iṣẹ́ tí èèyàn ń ṣe ìrìn àfáwọn olùkẹ́ni tó bá ṣe bídíà àdádálẹ̀ iṣẹ́ tó ti ṣe bídíà yẹn fàwọ́ àrọ́dù wọ́n dà padà sí ọlọ́run ní ṣe kíni kò ní gbà iṣẹ́ mi lọ́lọ́run nígbà lọ́wọ́ rẹ̀ iṣẹ́ tí bídíà wà ń bẹ̀ yẹn nìkan wọ́n fẹ́ pé láìláì lànà lọ bàjẹ́ hmm. gbogbo ẹ̀ ló ti bàjẹ́ o àwa ọmọ èèyàn lẹ́yìn tí ò gbọ́ tó mọ láìláì láàyè bí ṣe ń kírun ti ń gbàwẹ̀ náà ní tójú bọ̀ nǹkan mi tó ti tako láìlá ìlàlá ìyẹn ló bàtẹ́ pé gbónú ya gbọ́dọ̀ maintain ẹ o a gbọ́dọ̀ mọ ìdájọ́ ẹ̀ dáadáa ó yẹ pé ẹ bá ti bá ti ń kúrò náà la mọ rírì ẹ̀ ó yẹ pé ìyẹn kan ń pe lẹ́nu ìdí ti ń ṣe tí tó ti kíni ìdí ń ṣe tó tako ìyẹn náà fi mọ́ pé ní láìláìlá òní àsáàsùn dín òní foundation ẹ̀sìn ìyẹn mọ́ nígbà tí foundation bá ti wó kí ni àtúntò retí mọ́ kí ni gbogbo léyìn ogún rẹ̀ ti ṣe yẹn ó ti kọ̀láàpù so tí láìláì lẹ́yìn bá ti wó ìrun ló mọ kí ni àwẹ̀ ló mọ gbà ni ara kan ló mọ ṣe ni ó mọ̀ létí gbogbo yẹn mọ́ o àwọn náà ti wó tẹ̀lé yẹn láti gbọ́dọ̀ mọ pàtàkì àti túmọ̀ la ilaha illallah bákan náà gbólóhùn yìí ọlọ́run fi máa ń ṣàforíjì ẹ̀ṣẹ̀ fún yẹn ọlọ́run fi máa ń ṣàforíjì ẹ̀ṣẹ̀ téèyàn bá ti bàjẹ́ ìyẹn fi ní tó bá gbọ́ láìlẹ́ lágbọ́ tó bá ṣàìdá láyé tọ́lọ́n bá fi fìyà jẹ lọ́rùn túrù láìláì láì yóò ṣe kíni yóò sì bọ́ ń bẹ jọ. anábì arákùnrin ọjọ́ gbélé àkíyàmọ́ wọ́n mú wa láàrin yẹn tó ti ṣe gan tó ti ṣe wọ́n wà á mú fáìlì ẹ̀ṣẹ̀ rẹ̀ ẹyọ kan lásán ẹni ibi tẹ́sẹ̀ bẹ́ẹ̀ gbọ́dọ̀ ẹ wo bá ibi tójú bá pin sí lóde kò dópin fáìlì ẹ̀ṣẹ̀ ẹyọ kan nìyẹn ó wá ní fáìlì ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ 99 yẹ́mọ̀ ẹ̀rọ kékeré sí ẹ lágbára olóò ti wá jákọ̀ pé ẹ̀kọ́ síbi tó ń lọ lónìí ju gbó lọ inú náà lọ ànábì ó wà ní à àwọn dáadáa kan sí wa o tọ́nà ò ní fi dùn ẹ́ lẹ́ni àwọn olóòrùn ní dáadáa kẹ́sọ̀ àtà fi dùn ẹ́ yíò máa fi dáadáa wo ló ń lè rí káàdì kan èyí tí láìláìláìláà tó gbàgbọ́ tó wà fún àmú gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀tẹ́rẹ̀ rẹ̀ pẹ́ yọkẹ̀ lásán tí ẹ̀ bá wò kò lópin ó wá jẹ́rú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ 99 wọ́n wá gbẹ́rú gbogbo ẹ̀ṣẹ̀ ẹ̀nẹ̀sí skéèlì kan fáìlì ẹ̀yọ̀kan tó wá kù kí ló wà ní ohun láìláìláìláà ẹni tó wá gbé láìláà sínú skéèlì kejì láìláìláà ti tẹ̀wọ̀n ju gbogbo kíyẹn lọ ọlọ́ba nìkan foríjì ọlọ́mọ àforíjì pé kó mọ́ làlùjẹ́ náà káàlì máa pé gbónú láìláyà bó ṣe kíni bó ṣe lágbára tó wọ́n bó ṣe lágbára gẹ́gẹ́ bá rí sọ agbọ́dọ̀ mọ̀ tún mẹ́ agbọ́dọ̀ mọ àwọn kọ̀ǹdíṣẹ̀ tó dé bákan náà agbọ́dọ̀ ṣiṣẹ́ tọ̀ tòótọ́ bá ní ká máa sọ láìláyà ó pọ̀ mọ́ kí ni túmọ̀ ẹ̀gẹ́ tẹ bá kéré pé lá ẹ pé nílé lábára ní náàmù kí ni náàmù ẹ́ bẹ́ẹ̀ ni a ń kọ̀nfàmù nǹkan pé bí ó ṣe rí nù láǹkọ́ rárá kò rí bẹ́ẹ̀ rárá ma ní ṣé wọ́n ní ìyá alágbájá ọ̀nà láà rárá o èmi kọ́ o ṣé wọ́n ní ìyá alágbájá náà mọ̀ èmi ni a ní láà yẹn náà ló wà bí láà láà nẹgẹ́tì kan láà kò sí ìláà kí ìtumọ̀ ìláà ìláà ni ìláwù ni nǹkan táwọn èèyàn ń jọ́sìn fún ẹ̀gbọ́ nǹkan tọ́jú kí ni tán jọ́sìn fún tán mú bí ọba tán jọ́sìn fún gbogbo nǹkan táwọn bá ti ń jọ́sìn fún ti ìláwù tó ibi àpò ló dáwọn onífẹ́ láìláwù ẹ̀yẹ tó méjèèjì pọ̀ yóò jẹ́ kí ni kò sí olùjọ́sìn fún lódodo ẹni kí ló dàbí lódodo sí bó ṣe wà ní Kùránì náà nìyẹn zalika bi anna Allaha huwa al-haq ọlọ́run ló jọ́sìn fún òdodo torí pé àwọn ìkẹta yẹn jọ́sìn fún tó pọ̀ láwùjọ ṣùgbọ́n tí ìjọsìn òdodo nìyẹn ìjọsìn rọ́ ni ìjọsìn tó òdodo kò sí olùjọ́sìn fún kankan illa except kí ni túnmọ̀ ní Yorùbá àyàfi Allahu àfikà ní ọlọ́run kí wọ́n ní láìláì ló wà tún sí báyìí tábà fẹ́ pò papọ̀ kò sí olùjọ́sìn fún lódodo àyàfi ọlọ́run ìtún ẹni ẹ̀ o. ọ̀rọ̀ tó mọ̀ tá a sọ yìí tí yẹn bá sọ láìláì là pé kò sí olùjọ́sìn fún mi lódodo àyàfi ọlọ́run kí ni kí ni ìtumọ̀ tó ń sọ yẹn lọ́dọ̀ tiẹ̀ náà ìtumọ̀ pọ̀ òní ṣe kí ni oníjọ́sìn fún kó wá lọ bá wọn ṣe <laughs> ẹ̀dá kò kí ni ẹ̀yìn náà ní ìtumọ̀ tẹ gbọ́ ìkílẹ̀ ṣe yẹ ó ti dákó láìláìláìlá ó kẹ́ ń pè lẹ́nu ní bọ́pọ̀lọpọ̀ yẹn ti wá rí lé nínú yẹn bọ́pọ̀lọpọ̀ ti rí lé nínú ó kẹ́ ń pè láìláìlá kò mọ tó sí kúrò nǹkan níwọ̀n jọ ń ṣe <laughs> jọ ń ṣe òde ìpè láìláìlá kẹ́ni ọ̀rọ̀ kẹ́yẹ kí ni ẹni tó bá pè láìláìlá kú ẹni tó bá pè láìláìlá yóò ní ládá ẹ̀dá kan ṣé bó ṣe ní àpè ṣé bó ṣe ní àṣetá bá pè lòun ṣe yẹ. ìtí gbólóhùn yẹn túmọ̀ ẹni pé kò sí olùjọ́sìn fún mi lódodo àfọlọ́n wọ́n wá rí àwọn tó ń bọ̀ gún àwọn tó ń gbé nǹkan sórí ta àwọn tó ń ṣẹ̀ṣẹ̀ ṣe ẹ̀wájọ́ ń ṣe ọwá ní ọ̀sìn gbà láìláìlá gbọ́ ìyẹn ti takun tí ó lòun gbàgbọ́ yẹn. ìtumọ̀ láìláìlá ni pé ọlọ́run nìkan nìyẹn máa ń jọ́sìn fún kò sóhun jọ́sìn fún mi ló dùn àfọlọ́ àyíṣẹ́ta bá rí jọ́sìn mí tẹ́yìn bá ń jọ́sìn ní lórí ilẹ̀ ìjọsìn kí ni ó jẹ́ ìjọsìn irọ́ ni tí ò bá ti jọ́dọ̀dọ̀ irọ́ ni ìjọsìn irọ́ ni ìlà náà wọn wá ń sọ nínú fatiha pé iyyaka na'budu wa iyyaka nasta'in ìrẹ́ nìkan láàmú ọ̀sìn torí pé wọ́n nìkan lọ́wọ́ níjọ́sìn wá iyyaka nasta'in bákan náà ìrẹ́ nìkan láàmú wá ní olùrànlọ́wọ́. ayé pé gbàtà tó wà mọ̀ tó mọ̀ gbólóhùn yìí sí sábà bẹ́ẹ̀ ṣiṣẹ́ tọ̀ kí láàánú mọ̀ ṣe àmọ́ ti ọlọ́run nìkan yóò mọ̀ pé níta wí jáde lẹ́nu náà ló wà lọ́kàn wa náà láti fi ṣe iṣẹ́ kó dà pé ẹni tó tu fọ́ funfun jáde lẹ́nu tí dúdú sì wà ní inú rẹ̀ ìyẹn ò dáa ìyẹn lẹ́lọ́mí tó pé láìláìlá gbọ́dọ̀ tó dá lópe lẹ́nu òun sì ń bá wọn kawo láìláìlá lẹ́mí pé àwọn alátẹ̀wọ́ àtọ̀rọ̀ àwọn tó wọn fún jánu wọn ni àtọ̀rọ̀ tó wọn wọ bàtà ó sì ń gbómi lọ́dọ̀ wọn ẹjọ́ ló ń pàtẹ́wọ́ lóru oníṣòro ni ìkẹ̀kẹ́ náà lájọ́ ń pè àbí àbí ìlànà wọn dé àjọyọ̀ ọdún wọn dé ẹjọ́ lọ ń ṣe ẹni láìláìlá tó ń pè ṣé iṣẹ́ tí ń ṣe yẹn tó bá láìláìlá láàrin yẹn mọ́ àbí kò bá mú kò bá mú tí ó ti yẹ méjì mẹ́ kò bá mú ìyẹn ló bá bẹ́ẹ̀ pé ìtumọ̀ láìláìlá ó gbọ́dọ̀ jòkó nínú ọkàn wa tó bá jòkó nínú ọkàn wa ó gbọ́dọ̀ jòkó sẹ́nu wa ẹ̀gbẹ́ tẹ́lú ló tẹ nínú mẹ́tẹ̀ẹ̀ta ẹnu tẹ ló máa yí sí jàbí kò tẹ́ tó léwé láìláìlá àwọn kẹtẹ àdẹ́kọ̀ àwọn ilẹ̀ jòkó tó máa fi dá àdúgbò làmú láìlá ìlànà láìlá ìlànà láìlá ìlànà ẹ̀ sì rí tẹ̀sùn bá mi ti di láìláìlá ó lé ó ó gbé fọ́tò ṣéwù síbẹ̀ ó gbà pé ṣéwù yìí gan tí ṣòro bá dé òun lè ṣe ni òun lè pè é <laughs> ó gbé láì lọ́la ibi tó ti pè gan àníyàn yẹn gan àti kó yàtọ̀ sí. àbí sẹ́tẹ́lómi ń ṣe kó yàtọ̀ sí ẹ láì lọ́la ọlọ́run nìkan la máa ń jọ́sìn ìtumọ̀ láìláìlá nìyẹn òun nìkan la máa gbára lé ìṣòro onídèzì kéèyàn wá ní òun gbára lé òǹdè kan òun nìkan la máa forúkọ ẹ búra ara tumulayilala ni e o èkó onídèsí kan ní mo falálà ilẹ̀ ìbúra ilẹ̀ tí wọ́n sùn rí kò jọ o táwa fẹ́ dùn nǹkan náà torí pé ìjọsìn gbogbo tá à ń sọ yìí onìkan náà láà korúkọ táwa fẹ́ dùn táwa fẹ́ dùn nǹkan àní korúkọ nǹkan mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn iṣẹ́ ìjọsìn wa tá a fọ́ lọ. fàtàwá mọ̀tòmọ́ láyé lọ́la báyà bí bákan náà tàbá mọ̀tòmọ́ rẹ̀ kò títí tán o a máa ṣiṣẹ́ tọ́ iṣẹ́ tá a máa ṣe tọ́ náà pé ọlọ́run nìkan láà máa ṣe kí ni láà máa ṣe. káàní gbàgbé láìláìláì yẹn ó pé ó wá láwọn conditions condition yìí kí n kálukú wá dé mọ́wọ́ àádọ́rọ̀ àjọ mi o insha allah ta'ala ẹ̀ tá a máa sí ṣurutu la ilaha illallah condition la ilaha illallah tó gbọ́dọ̀ pé condition yìí tá a bá ti rí lára yẹn láìláìláì tó ń sọ ó kíyèsí alákọ̀ọ́kọ́ òní àlẹ́ìlìmù kí láà pé ẹ́n àyíwá nínú kọ̀ndíṣẹ́ láìláì àlẹ́ìlìmù kí ni àlẹ́ìlìmù ta gbà lérò ìmọ̀ ìmọ̀ wo la gbà lérò ẹ́n ìmọ̀ ta gbà lérò ni pé láìláì lọ́la gan agbọ́dọ̀ nítumọ̀ agbọ́dọ̀ mọ̀ mẹ́ ẹ̀ẹ́pẹ́ kálukú náà bí sínú ìsìláàmù ìsìnlẹ̀ ìsìláàmù tán bí sínú ẹ̀ àbí sáìlá àti pè gan kò nímọ̀ irú ìtumọ̀ rẹ̀ tá a sọ yìí yẹ́rì ìtumọ̀ tára tún ẹlòmí lè mọ̀ lọ lè kó gan kó sì gbé gbájú ẹlòmí láìláìláìlá àmọ̀ túmọ̀ ẹ̀ èmi kò tó bá kan àfọlọ́n ẹgbẹ́ sì kò tó bá kan àfọlọ́n lásán sí kí ìtumọ̀ rẹ̀ kò sí ìjọsìn fún mí lódodo àyàfọlọ́ ìtumọ̀ tó bá tún gbé jọsìn ní ìmọ̀ báyọ̀ alákọ̀ọ́kọ́nà alẹ́ ẹlẹ́mù agbọ́dọ̀ ní nọ́lẹ́jì ń pa rẹ̀ torí pé tí wọ́n bá bíyàn sínú ìsìláàmù tí ó kẹ́kọ̀ọ́ rẹ̀ ó lè mọ̀ pé láìláìláà kó ìjọmọ̀ tàwọ̀ kó ìjọmọ̀ pé kódà ọlọ́ǹgẹ́ tó ń fẹ́ bẹ́ẹ̀ àríwẹ̀kọ́ ẹlòmíràn pé ọlọ́run kájò ọlọ́run ní lábáṣe yà láwù káwọn ẹgbẹ́ ní yáyà rẹ̀ títí ìsọ bóyá tọ́pọ̀ ló pa àlùjẹ̀mú ni ẹ̀ka àdúrà nínú àwọn ojúlówó ìjọsìn táfọ́ náà ni bó ti torí pé ọ̀pọ̀lọpọ̀ mọ̀túmọ̀ nǹkan yìí ẹ̀sẹ̀ sábàrà nínú Islam ń ṣe bẹ́ẹ̀ náà kò ìtumọ̀ láìlà gbọ́dọ̀ mọ̀ alákọ̀ọ́kọ́ ní alẹ́ ẹ̀lú la ilaha illallah ọlọ́run sọ láàyè illa man shahida bil haqq ẹni tí láìláì ló ẹni tó jẹ́ nire ẹni tó jẹ́rìí òdodo ẹni òdodo bí náà ní láìláì lọ́la wà hum sọ́sì nímọ̀ ní nípa rẹ̀ ẹni tí láìláì wúlò fún mi sódọ́wọ́ akáàna mú nímọ̀ nípa la ilaha illallah ìmọ̀ nípa rẹ̀ ó ṣe ó ṣe pàtàkì ìyẹn ó fi mọ̀ kókè ìtumọ̀ rẹ̀ rẹ̀ ní tó tọ́ lábẹ́ la ilaha ìdí òṣèké ni ìdí òtọ́ rẹ̀ ìyẹn pé la ilaha tán kó tó máa bá wọn sáwó ìyẹn pé la ilaha tán kó tó máa bá wọn pàtẹ́wọ́ káàkiri àbí kó máa bá wọn participate nínú ìlànà ọdún wọn ẹlẹ́ẹ̀kejì ó ní aliyekin almunafili shak ẹni tó wà gba láyé lálàjọ ó gbọ́dọ̀ ní ó gbọ́dọ̀ ní àmọ̀dájú ń parẹ̀ ó gbọ́dọ̀ ní àlìyẹ̀kín ó gbọ́dọ̀ dá lójú ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́ni ó wà ní islam tó pẹ́ láyé lálà ó sì tún ṣe èméjì tẹ̀bí àfà àfà tí ètò ọmọ ṣe wo ńlá àfà kan ló ń sọ mọ́ pé ṣí kí tí gbogbo ẹ̀ tẹ̀ wá pẹ́ láyé láàrin kan yẹn ah, tí gbogbo ẹ̀ ní òun wá ń ṣe èyàn wá wọlé náà wá sọ ẹlùgbàgbọ́ ẹgbọ́ tó ṣe èméjì nìyẹn ó tún rẹ̀ mí tọ́ ẹ̀pẹ́ pé èsì lánà tí wọ́n ní wàá dání ẹ tó wá gba láìláì àgbọ̀ ọgbọ̀dọ̀ sí èméjì wọn pé eléyìí nìkan lọ mẹ́ láìláì lánà gbogbo agbọ̀dọ̀ wà lábẹ́ ọgbọ̀dọ̀ máa sọ pé ah, ṣé ìlànà rẹ̀ láìláì lánà nìkan lọ wà tó ní ìsìlámù yìí nìkan wá ní bẹ ni káà sẹ́ nítàbùmọ̀ pọ̀ sí méjì pé tọ́bá gba aláìláìlágbọ́ tọ́bá gbogbo gbẹ́ni tí bá ti ń ṣe pé yàtọ̀ sí mọ̀ pé fún ẹ̀sìn lọ́nà tó bá tún dáùtù ẹ̀ àìpé láìláì tí wọ́n gan pé ò tí yìí ẹ́ agbọ́dọ̀ màmọ́tájú ní nǹpa rẹ̀ pàtọ́lọ́run yẹn mọ̀mí ní gidi ọlọ́ni iná mọ́lẹ́mú mi nù dájúdájú àwọn mọ̀mí ní gidi àwọn tó yẹ pé àlẹ́dínà tí àìpé bàbá gbáyà yé ìtumọ̀ ẹ pé àwọn tó bá ti ṣe iyèméjì yẹn ṣe wọn gba láìláìlá gbogbo títà àti bí ó sì yẹ hmm? ẹlẹ́ẹ̀kejì nìyẹn o ó ní kíni àlìyẹ̀kín ká má mọ̀ dájú ń parẹ́ ọlọ́ni ashhadu an la anábì àfàṣọ́lám nínú hadith Abu Hurairah anábì ní ashhadu an la ilaha illallah ẹni tó bá lọ mo jẹ́rìí ọlọ́run nìkan ni ìyẹn pé kò sí eh, olùjọ́sìn fún lódodo àyàfọ́ ọlọ́run jẹ́ bá ti tú síwájú wà á ní rasulullah tó jẹ́ pé mi ànábì òjíṣẹ́ ọlọ́run ànábì ní la yalqallahu bihima abdun ghayra shakin fihima ẹnìkan kò ní fi gbólóhùn méjèèjì pàdé ọlọ́run tí ò ṣe èméjì lórí ẹ̀ illa dakhala aljanna àbíkọ́ àlùjẹ́nà ẹgbọ́ tí ò ṣe èméjì lórí ẹ̀ ètò ẹ̀kọ́ tó wá ṣe èméjì ó lè mọ́ pàdé ọlọ́run tó wà àlùjẹ́nà alikọbúl ọgbọ́dọ̀ àfẹ́fẹ́ lódìndí kí ni ìtumọ̀ láìláì lára pé ọlọ́run nìkan ẹ̀kọ́ tí olùjọ́sìn fún olódodo àfọlọ́ gbogbo tọ́lọ̀ bá ti wá gbọ́ níjọsìn yẹn ẹ wọ́n wò ó ní kọ́ndíṣẹ́ láìláì lára ni ọ wà gbàgbọ́ ọ wà àfẹ́fẹ́ ẹlòmí ló ń ṣe Islam lẹ́ni wọ́n ní kò sẹ́ni táwọn ọjọ́sìn fún olódodo àfọlọ́ wọn ní ìkan nínú ìjọsìn rẹ wọn ah, ìyẹn ti le jù sẹ́mi o ah, ìjáàbù yóò dà pé ah, ẹ̀mí o ìmọ̀ ní tèmi ò gbé o ó fẹ́ ṣe kíni ó fẹ́ gba gbàdébẹ̀ kan àbíká ló fi ọlọ́run nílé kéèyàn wá ní òun òfẹ́ ẹ pé tọ́lá ti kẹ̀kẹ́ níjọsìn ọlọ́run tó lónìí kan lónìí olóògbé wáyé àbí tí wọ́n bá ti àfẹ́fẹ́ kí wọ́n gbádànù yẹn àti ọba tó bá àfẹ́fẹ́ kí wọ́n gbádànù yẹn láìláìlẹ́ láò ní ìyẹn lágbo pé ìyẹn lè mọ sọ lẹ́nu kó yẹ pé ìṣe sí ẹ láìláìlá ló gbádá mi torí ẹ kákìsì ìyàtọ̀ wà ní pé kí nǹkan kó lè fún ẹ láti ṣe ṣùgbọ́n kọ nímò ọ̀fẹ́ kò sí tó jọ láìláìlá ló gbádá mi tó alikọ̀bùl acceptance ó gbọdọ̀ wà fún èèyàn lórí láìláìlá bá eléyìí ni ẹlẹ́ẹ̀kẹta bákan náà nínú rẹ̀ sáàmù pé èèyàn gba láìláìlágbọ́ tí ó sì tẹ̀lé onáà ní alinkiyad nítawà gbọ̀gbọ́ yẹn káwá sọ mí ti ara wa láti wọn ẹlòmí lè gbà kan gbọ́ tí ó sì ní kò ní ṣe alinkiyad ó wà juwọ́jú tẹ́lẹ̀ kí lọ juwọ́jú tẹ́lẹ̀ fún la ilaha illallah ẹni tó bá tó ń ṣagídí tó ti rí islam torí tí islam wa tọ́nà òjò sáàdì jùlọ ní ẹyin nǹkan bàbá bàbá wọn àwọn wà fílẹ̀ ní tí òjò ọjọ́ sẹ́yìn fún islam yẹn kódà kó mọ pé láyéláyélá lẹ́nu kò sàǹfààní fún kò sàǹfààní fún. ẹ̀gbọ́n tọ́lọ́ sọnù kúránì ọlọ́nu wàmí asana dínà kò sẹ́ni tẹ́sílẹ̀ ẹ̀dá tó mímọ̀ ní aslam wájà ó lè la fẹ́ tó jura rẹ̀ ẹlẹ́ fúta ní fọlọ́n. sọ́wọ́n náà jura ẹlẹ́ fọlọ́n òfin ọlọ́run gbọ́jọ́ tó bá ti ń ríra rẹ̀ ká èmi ò ṣe yẹn mo gbà kó wa ẹlòmíràn ni òun gbà kó wa ń tutọ́ kí ló gbà yẹn ó gba nọ́mbà nọ́mbà kí ló gbà gbọ́ yẹn nọ́mbà tírì ó ní alukọ̀bùl ó àtẹ́pì ẹ̀ ṣùgbọ́n kó ju ọlẹ̀ kó máa ṣe ibi tó gbó ti dé ni ẹlòmíràn ni òun gbà pé nǹkan yẹn wà ṣùgbọ́n ẹ̀wò ẹ̀fìn mi lẹ̀ mo lè ṣe kódà mi ti pàdé èèyàn rí tí ó sọ fáàfáà mo gbà àwọn ẹni tí wà mí lẹ́kẹ́wò àfa àwọn akọwà kó wa lọ ibi kan bàbá yẹn alásùnmọ́ rẹ̀ ni wọ́n ká ẹmọ ẹbí aláwọ̀ sí ni ẹmọ ti Islam ní àfa àti gbogbo ní máa ń sọ fún ọ ó ní ẹgbà pé kí ní tẹ̀sí ọdún pé gbogbo ọmọ mi ìwọ náà lọ́mọ ń sanwó ló kọ ilé kéwù rẹ̀ náà lọ́dọ̀ gíní bẹ́ẹ̀ ń wá ṣùgbọ́n tòun tóun ṣe Islam yẹn kó fòun lẹ̀ bẹ́ẹ̀ bó ṣe máa bá tòun alẹ́lógba kọ̀bùlù pé láyéláyé wa ṣùgbọ́n kó ju wọ́lẹ̀ kó máa tẹ̀lé olóòlù ṣégin kò lè ṣe irú ẹ̀gán ló fi ẹ̀sẹ̀ àbútọ́ líbù tó jẹ́ ọ̀nkọ́ ànẹ́bí òun gbégbà pé ẹ̀sùn tánẹ́bí ẹ̀sẹ̀ òdodo ni ṣùgbọ́n ó ti dàgbà nínú mọ́kà bí àwọn àgbà ó ti ẹ ti jolóyè àti ọgá ah, kí wọ́n á ju gbogbo nǹkan ni òṣè yẹn kò ṣe àlìkìyà ó juwọ́jú sẹ́ẹ̀lẹ̀ fún wa lè wà ní ìsìlámù àwọn òfin míì tó gbà kó wà tí ò fẹ́ ṣe tí ò fẹ́ juwọ́ ju sẹ́lẹ̀ tí ń ṣagídí ìyẹn ó lè sọ̀rọ̀ di kèfèrí o ìlọ́run pé ẹni tẹ́sẹ̀ rẹ̀ dájú lẹ́ni tó juwọ́ ju sẹ́rẹ̀ ẹlẹ̀ fún ọlọ́run ọba tó pé ìtumọ̀ láìláìláìlá náà nìyẹn ìtumọ̀ láìláìláìlá òun náà nìyẹn náà bákan náà nínú rẹ̀ ẹlẹ́ẹ̀karùn-ún náà ni asidik òdodo táàbò dodo bá láéláéláé gbọ́ ká fi lò kìí ṣe pé torí nǹkan kan nìwọ́n nìka àánú kódà láéláélá àgbàgbọ́ àgbà fúlàmù gbọ́ kó jẹ́ pé èèyàn lọ ń ṣe nǹkan míì lẹ́yìn ìlànà mùnáfíkí nìyẹn tàbí káyà fún alẹ́ kẹ́kọ̀ọ́ àmínà náà ti máa ń yàkúlù àmọ́nà bìlá wàbìlì yàwó mìlá àkẹ́ náà kó máa náà gbọ́dọ̀ wá gbọ́ àtọ́jọ́ gbẹ̀yìn ọlọ́ni wà máa ń bì mú mi ní ọlọ́ni lóòótọ́ wọn àgbàgbọ́ nítorí kíni torí pé yukhadi'una Allaha walladhina amanu wọ́n ń tan ọlọ́run wọ́n ń tan ni ọmọ wọ́n ti tẹ́ni wọn lọ nítorí kíni wọ́n lára gbàgbọ́ wọ́n lọ ṣe nǹkan mí lẹ́yìn ìgbàgbọ́ yẹn kò tó dòdò bẹ́ẹ̀ inú ẹni tó gba láì ẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ kẹ̀kẹ́ náà wọ́n tó bá rọ àyẹ̀ tó lójú tó di ibì kan tó di àwọn tọ́kátá ní kẹ́mọ̀ gbọ́n wá ní agbọn apàtẹ́wọ́ tó tún lọ àbí ẹlòmí àgbẹ̀yẹ tó yẹ pé yóò mọ̀ wá ọ̀dọ̀ mùsùlùmí onílẹ̀ máa kírun díẹ̀ díẹ̀ tó yẹ pé àwọn aláwo ní bá ṣe òjò tó bá kúlà sí ìlúwà tú láìláìlẹ̀ yẹn tó dúdú àmẹ́yẹ ló tó lọ́tàn kódà àfá mi gan máa ń rọ́ọ̀lù kí ni òkè láìláìlẹ̀ fáwọn èèyàn tó sì ṣe pé nǹkan mi ní pè ní ẹ̀yìn ẹ tó ti láìláìlẹ̀ ìgbọ̀dọ̀ mọ̀ sí lẹ́yìn ah, anábì àwọn ìsọ́lá ó ní máa mí ahadin kò sẹ́ni kankan tó yẹ pé yẹ ṣáàdù la ilaha illallah tó gbà la ilaha illallah gbọ́ wàá náà muhammadu abdu wa rasulu tó gbà anábì àwọn ìsọ́lá gbọ́ sídìkọ́ min qalbi tó wá gbàgbọ́ tó yẹ kó dọ́kan rẹ̀ lódodo illa haramahu Allahu ala nar àfikọ́ náà bá tí ó ṣe iná léwọ̀ láti dòrò ẹni bẹ́ẹ̀. bákan náà al-ikhlas fífi ń àdìsọ́kàn wa dá kó jẹ́ torí tọ́lọ́n kó má jẹ́ torí ọ̀rọ̀ ayé kó yẹ kó torí ogun táwa ti lábẹ́ ẹ̀sìn kókó sábẹ́ láìláìlá ká má torí èèyàn kan ìtumọ̀ ẹni yẹn. ìyẹn ni kárí mi ló fi bá tẹ́jẹ́ kí ni kárí mi tẹ́lẹ̀ mọ́ tó takò ó takò láìláìlá ọlọ́lọ́ nìkan lọ́ mọ̀ sí ayé tó gbogbo òjò ṣe torí ta lọ́fi mọ̀ ṣe ọlọ́ nìkan ni ọwọ́ à ń ṣe torí kárí yẹn rí ẹ ọ ṣe torí ayé ọ ṣe jẹ̀mọ́ ìgbà tí kárí mi tó bá ṣe jẹ́ tó bẹ́ẹ̀ ẹnu ìtètè wá ṣe tóbi àyàtọ̀ sí ti tọ́lọ́n pátápátá ńkọ́ ẹni tí ń ṣe tọ́lọ́n tí ń tẹ̀lé pẹ̀lú lánàá níbi ṣùgbọ́n ń ṣe kárí mi wọ́n ní ẹ̀sìn ànígbà lọ́rẹ̀ kánúkẹ́ni tó bẹ́ẹ̀ kẹ́yìn kẹ́tí tẹ́ wá ṣe kéde torí tọ́lọ́n ńkọ́ ẹni pé tiẹ̀ gan ló le jù ọlọ́ni ànábì sọmọ pé kólé láwù abudu mọ́kílẹ́sọ láwù díní ọ̀pọ̀ ọlọ́ọ̀nìkan ní mọ̀ sí lẹ́ni tí ó mọ̀ ṣe ẹ̀sìn fọ́lọ́ọ̀nìkan bákan náà ànábì ní adùnnáàtì bìṣàfà àti anúràdà oni ó ní ẹni tí ó jèrè pẹ̀lú ìṣìpẹ̀ mi lọ́jọ́ gbé ní alìkámù onímọ̀kọ́lá láìlá àìlàlá ẹni tó bá sọ láìlá àìlàlá káàlì sọ́ọ̀mì kọ́lìbì tó dọ́kàn rẹ̀ bẹ́ẹ̀ àwọnáfsì eh, àbí tó wà nú ọkàn rẹ̀ inú ẹ̀mí ẹ̀ bẹ́ẹ̀ kìí pé ó kàn sọ torí àǹfààní ayé kan tí òun náà ń wá eh, ìyẹn ti ẹ̀pọ̀ láwùjọ ẹ̀mí ẹlòmíì ti bá tó wá àǹfààní ọba ti dá nìkan òun náà ti bí ebi wọn bóyá ń fà ní ayé kan ní bóyá fà ní epo kan ní ẹ̀ẹ́rẹ́ lómi tó náà pẹ̀lú ayé lọ́la bóyá kò kan kòtò ìlú kan ní wá yóò láàrin mùsùlùmí àbí ẹnu ká àkọ́dà òun náà wá kírun sí láìláìlá tó ń torí tọ́lọ́ ni bẹ́ẹ̀ náà lẹ́lòmíì náà ń ṣe nǹkan míì nínú ẹ̀sìn tí èsì tẹ́lẹ̀ tí mọ́ kò dọ́kẹ̀ bí wọ́n torí àǹfààní kan tí ó fẹ́ rí ń bẹ̀ ni irú yẹn yóò bá láìláìlá jẹ bákan náà al-mahabba gbólóyìn agbọ́dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ gbogbo tó kó sínú ní kọ̀ǹdíṣẹ́ àti iṣẹ́ tàbí agbọ́dọ̀ nífẹ̀ẹ́ lágbèjì lè dún láíláí lápẹ́ ọlọ́run nìkan láàmú ti àníṣe nǹkan ní àbí ìjọsìn kan wá déta ọgọ̀dọ̀gbà ìjọsìn yìí ti le jù bẹ́ẹ̀ ṣe ń lò jáàbù yìí ṣe ìjọsìn ní kí ẹ̀rọ ẹ̀wò ìjáàbù ọmọkàn kámú ni o èmi ò láìkì jáàbù rárá àbí mo kàn kámú ni o èmi ò láìkì àwẹ̀ tí ẹ̀rẹ̀ mọ́ sọ́jáde lẹ́nu kèé ti páwẹ̀ ní ń takò tó wà lábẹ́ láíláíláíláíláí àwẹ̀ lè gòyìn tó lọ́kọ́ àwẹ̀ máa ń gbò mí ṣùgbọ́n ká ní mo láìka àwẹ̀ ìbádàn yẹn gẹ́gẹ́ ò láìkẹ̀ àwẹ̀ tuntun dè mí mo láìka àwẹ̀ kí ẹ̀ dẹ̀ máa sọ́ọ́ lẹ́nu rẹ̀ láìláìlá yẹn ń takò so gbogbo tí láìláìlá bá gbé wá níjọsìn náà là á nífẹ̀ẹ́ sábà là á nífẹ̀ẹ́ láìláìlá gbogbo tó wà lábẹ́ rẹ̀ la gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ìtumọ̀ ẹni tó náà kọ́ndíṣàn rẹ̀ òní eléyìí lẹ́lẹ́keje ẹlẹ́kẹjọ táwọn afáàfin kun ó ní alukúfúrú bímọ yóò bá dùn mí dún ní láà èyàn gbọ́dọ̀ ṣe kèfèrí sí nǹkan mí ìtàn jọ́sìn fún nídẹ̀yìn ọlọ́run tí ẹ̀ wá ṣe kèfèrí sí nǹkan mí ìtàn jọ́sìn fún nídẹ̀yìn ọlọ́run kò gba láìláì lágbọ́ o ń tara rẹ̀ ni ọlọ́gba láìláì lágbọ́ ọgbà pé àwọn ẹlẹ́yọ̀ ìtàn náà ń ṣe dá àwọn eléégún ìtàn ṣe dá wa ayé sátán ẹ̀kọ́ ọlọ́run ọba mọ́ ìtàn ṣe dá èèyàn ò gbà láìláì lágbọ́ ẹgbẹ́ ayàtàkà fún alẹ́kẹ́ tó sọ nípa àwọn yẹ́ fúrúbì tọ̀gùt gbogbo tó bá ń jọ́sìn tó yàtọ̀ sọ́rọ̀ là ń pè tọ̀gùt ẹni tó bá dínà yẹn tó díso bí ẹ̀ tí ó gbàgbọ́ wà yú mínú bè láà tó wá gbọ́ náà nìkan gbọ́ pàkọ́dé sáńsá kàbìlẹ̀ orí wa ti mú ló gba ọkọ̀ tó yimú ẹ pé tìmọ̀ láìláìlá náà nìyẹn a ní láìlá kò sí olùjọ́sìn fún mi àdínà gbogbo ẹ̀yẹ ni àbí àdìsóbé wọn ńlá láyà fọlọ́run ẹni tó bá ti bẹ́ẹ̀ nìkan ló gba láìláìlá gbọ́ ṣùgbọ́n ẹni tó bá lóun gba láìláìlá gbọ́ gbogbo nǹkan táyẹ̀ ẹjọ́ sì fi ní bá ti rán wọlé àwọn tó ń bọ̀ sun ìlànà tiwọn náà dá àwọn tó ń bọ̀ òkè ìlànà tiwọn náà dá àwọn tó ń pàtẹ́wọ́ tó ń pè nǹkan mi lẹ́yìn ọlọ́run ìlànà tiwọn náà dá à tó ti rẹ̀ pé ọlọ́run kọ́ náà ń pè nǹkan mi náà ń pè ẹni tó bá gbarú bẹ́ẹ̀ wọlé láìláì láti ń pè kò ní sáǹfààní fún àwọn eléyìí ní condition tó ti dá ìlàìlàlà káà náà mójútó láti nígbà míì àpàlà mọ́ sọ àwọn nǹkan tó tún lè bàá jẹ́ àbí sábára tẹ́tì wá ń sìn àwọn òkè inú ó mọ̀ọ́dùn àbí tẹ́tì dá àwọn òkè nǹkan báyìí wọ́n jù sómi o ó lè bá jẹ́ o bó ti yẹ ká máa sọ láìláìlá wà nù ẹlòmí kan pé láìláìlá dá ẹyin láìláìlá tó bá ti pé wọ́n ṣe kíní kan ọlọ́run fi lálùjẹ́ náà kò mọ̀ pé tó lè bá jẹ́ wà táwọn sí náà Islam tó Islam yẹn jẹ́ pẹ́pẹ́ nínú olùfáyà of Islam tó lè bá Islam yẹn jẹ́ tẹ́lómi ti ti rọ́ọ̀lù tí ì tó gbọ́n nǹkan ilé ẹ̀ka mọ̀ èyí tó lè tún ìsìláàmù wa ṣe tó lè tún láìláì láwa ṣe àti tó lè bàjẹ́ kọ́lọ́ba sàánù wa tààlà kó ṣàánú wa kó mú adó lórí láìláì lọ́la kó sì pa lórí láìláì lọ́la kó sì gbé wa dé lọ́jọ́ gbẹ̀dẹ̀ alkiyama pẹ̀lú àwọn tó dúró tì sallallahu wa sallama ala nabiyyina muhammadin wa ala alihi wa ashabihi ajma'in.